Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà, ìfẹ́ rere sí ènìyàn. Mo fẹ́ kí wa káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ ìyè yìí lọ́kùnrin àti lóbìnrin, lọ́mọdé àti lágbà wa níbikíbi tí a ti ń gbọ́ mi ní orúkọ Jésù Kristi. Orúkọ mi ni olùṣọ́ àgùntàn Adéwọlé ẹ̀rí olúwa Joseph ẹni ọ̀wọ̀. Èyí tí mò ń jẹ́ ẹni tí ó ń bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ọlọ́run ní àkókò ọ̀rọ̀ ìyè bí eléyìí Àkókò ọ̀rọ̀ yìí ó jẹ́ ìkan lára, ó jẹ́ ọ̀rọ̀ tó máa ń jáde ní gbogbo ọjọ́ ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Èyí tó jẹ́ pé ó jẹ́ àgbékalẹ̀ àti ètò tí ó wá láti BMA Global èyí tí ó wà ní Nàìjíríà tó fìdí kalẹ̀ sí ìlú Ìbàdàn nípa oore-ọ̀fẹ́ Ọlọ́run. Ní òní yìí ní agbára Ọlọ́run, wọ́n wa, a máa bára wa sọ̀rọ̀ lórí àkòrí tí mo pè ní àwọn ewúrẹ́ àti ẹ̀tàn. Àwọn ewúrẹ́ àti ẹ̀tàn. Ẹ jẹ́ ká lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run. Màá fẹ́ ka díẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, eh, n sì sọ ìyókù fún wa. Ìwé Genesis ni a ó ti ka ọ̀rọ̀ náà. Ìwé Genesis orí ìkẹtàdínníọgbọ̀n. Ìwé Genesis orí ìkẹtàdínníọgbọ̀n láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta. Eh, ṣùgbọ́n n ó ka ẹsẹ̀ mẹ́sàn-án àkọ́kọ́ nítorí àkókò wa ẹ jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ó ní ó sì ṣe tí Ísáàkì gbọ́ ẹ tí Ísáàkì gbó tí ojú rẹ̀ sì ń ṣe bàìbàì tó bẹ́ẹ̀ tí kò lè ríran ó pe Ísọ̀ ọmọ rẹ̀ àkọ́bí ó sì wí fún un pé ọmọ mi òun sì dá lé ohùn pé èmi nìyí ó sì wí pé wò ó ná èmi di arúgbó èmi kò sì mọ ọjọ́ ikú mi ǹjẹ́ nísinsìnyí èmi ń bẹ̀ ọ́ mú ohun ọdẹ rẹ apó rẹ àti ọ̀run rẹ kí o sì jáde lọ sí ìgbẹ́ kí o sì pa ẹran ìgbẹ́ fún mi wá kí o sì se ẹran àdídùn fún mi bí irú èyí tí mo fẹ́ kí o sì gbé tọ̀ mí wá kí èmi kí ó lè jẹ kí ọkàn mi kí ó sì súre fún ọ kí èmi tó kú." Rèbékà sì gbọ́ nígbà tí Ísákì ń wí fún Ísọ̀ ọmọ rẹ̀. Ísọ̀ sì lọ sí ìgbẹ́ lọ í ṣọdẹ láti pa ẹran ìgbẹ́ wá. Rèbékà sì wí fún Jákọ́bù ọmọ rẹ̀ pé, wò ó, mo gbọ́ bàbá rẹ wí fún Esau arákùnrin rẹ pé mú ẹran ìgbẹ́ fún mi wá kí o sì se ẹran àdídùn fún mi kí èmi kí ó jẹ kí èmi kí ó sì súre fún wọn níwájú olúwa ṣáájú ikú mi ǹjẹ́ nísinsìnyí ọmọ mi gbọ́ ohùn mi gẹ́gẹ́ bí èmi ó ti pàṣẹ fún ọ ẹsẹ̀ ìkẹsàn-án ó ní lọ nísinsìnyí sínú agbo ẹran kí o sì mú ọmọ ewúrẹ́ méjì dáradára fún mi láti ibẹ̀ wá èmi ó sì ṣe wọ́n lé ẹran àdídùn fún bàbá rẹ̀ bí irú èyí tí ó fẹ́. Ẹ̀kẹ́ haleluya. Ẹ̀rí ní ìtàn kan la gbọ́ láti National Park ní Wales níbi tí à ń pè ní Snow Snowde, Snowde, Snowdonia, Sidonia, eh, Snowde, eh, Snow, Sin, eh, Snowdonia yìí ẹ má bínú sí mi ó jẹ́ ìlú kan tí ó wà ní Wales ní England ní ìlú àwọn ní ìlú ọba níbi tí ọ̀pọ̀lọpọ̀ ti mú ìròyìn wá wípé wọ́n á máa gbọ́ ẹkún ẹkún àbí ariwo láti orí àwọn òkè fún ìrànlọ́wọ́ um ẹ rí i pé wọ́n ń sọ bẹ́ẹ̀ wípé àwọn tí wọ́n máa ń fẹ́ gbàyàn là wọ́n á máa sáré jáde jọ̀nàjọ̀nà láti ṣe ìwádìí ibo ni ohun tó dàbí ohun pàjáwìrì ohun ìpè wọ̀nyí fún ìrànlọ́wọ́ ti wá ẹ̀rí wọ́n sì wá máa wọ́n wá ṣàwárí wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn àwọn àwọn àwọn ewúrẹ́ àwọn ewúrẹ́ tó wà ní orí àpáta tó wà ní orí òkè tó wà nínú igbó àwọn ewúrẹ́ inú igbó lórí òkè wọ̀nyí àwọn ni wọ́n ni wọ́n ń ṣe náà ń ṣàfijọ ni wọ́n ń ké bí náà ń fi ohùn wọn fi fi ké bí ènìyàn bíi pé ènìyàn ni wọ́n wọ́n ń ké bí ènìyàn tí ó wà nínú wàhálà tó nílò ìrànlọ́wọ́ a sì rí wípé eléyìí ó jẹ́ ìpè ìpè òdì àbí ìpè tá a lè pè ní ìpè ò ìpè ò ìpè ìpè irọ́ ìpè irọ́ ó jẹ́ ìpè tí ó jẹ́ tó fìdí kalẹ̀ nínú àìṣòótọ́ ẹ̀rí àwọn ewúrẹ́ a mọ̀ wọ́n pé wọ́n wà ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà nínú ìtànjẹ wọ́n wọ́n wọ́n wọ́n a mọ̀ wọ́n wípé wọ́n jẹ́ wọ́n jẹ́ ni wọ́n jẹ́ ẹranko tí ó kún fún ẹ̀tàn púpọ̀ ẹ̀rí eléyìí ni kò sì yẹ kó yà wá lẹ́nu nígbà tí a bá ń dárúkọ àwọn ewúrẹ́ nínú bíbélì tí a sì ń fi wọ́n fi ń tá a sì ń rí ẹ̀tàn ní àyíká nígbà tí a bá ti ń dárúkọ àwọn àwọn ẹranko bí ewúrẹ́ wọ̀nyí ẹ rí nínú ìwé Genesis nínú ìwé Genesis àrí Jacob ó lo ewúrẹ́ nínú ẹ̀tàn rẹ̀ lòdì sí ẹni tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ ìyẹn Lábánì nínú ìwé Genesis orí ọgbọ̀n ìwé Genesis orí ọgbọ̀n ẹsẹ̀ ìkọkànléní ọgbọ̀n sí ẹsẹ̀ ìkẹrìnléní ogójì ẹ̀rí bákan náà la rí àwọn àwọn ará àwọn tó jẹ́ àwọn tó jẹ́ arákùnrin Jósẹ́fù àwọn pẹ̀lú wọ́n ti ẹ̀jẹ̀ wọ́n ti aṣọ Jósẹ́fù wọ́n ti bọnú wọ́n ti bọnú ẹ̀jẹ̀ ewúrẹ́ láti lè fi láti lè fi tan bàbá wọn jẹ láti jẹ́ kí bàbá wọn kó lérò wípé ẹranko búburú òun ni ó pa Jósẹ́fù jẹ ẹ rí nínú ẹ̀kọ́ tí a wá kà fún wa lónìí nínú ìwé Genesis yẹn a rí wípé a ní ìbápàdé pẹ̀lú ìtàn kan tó jẹ́ pé ó wà lára ìtàn tó jẹ́ pé ó lókìkí nípa ìtàn ẹ̀tàn ẹ̀tàn Ísáàkì ẹ̀rí nígbà tí ó di ogbó nínú ọdún rẹ̀ nínú ọjọ́ gbólógbòó ọjọ́ ayé rẹ̀ tí ó sì rí i pé tójú rẹ̀ tí ojú rẹ̀ sì tójú rẹ̀ sì fọ́ á rí wípé ó pe ìsọ̀ ọmọ rẹ̀ ẹni tó ń ṣe ọmọ rẹ̀ àgbàlagbà lọ́kùnrin ó sì pé ó fẹ́ fún ní ìbùkún ó fẹ́ súre fún ṣùgbọ́n kó tó ṣe léyìí ó fún ìsọ̀ ní àṣẹ wípé kó lọ pẹran wá nínú ìgbó kó lọ ṣọdẹ kó lọ pẹran kó sì pèsè ẹran yìí ní èyí tó yẹ pé yóò máa jẹ́ ẹran àdídùn fún òun láti lè jẹ kí ó lè súre fún un rí i pé Rèbékà ẹni tó jẹ́ ìyàwó Ísáàkì ó gbọ́ ìyàwó Ísáàkì ó gbọ́ ó sì pé tépèrò pẹ̀lú ọmọ rẹ̀ èyí tí ó fẹ́ ìyẹn ni Jákọ́bù láti gba ìbùkún láti jí ìbùkún yẹn láti já ìbùkún yẹn gbà lọ́wọ́ Ísọ̀. Hmm ẹ̀rí nǹkan ara mi wípé Jákọ́bù ẹ̀mí Rèbékà ó sọ fún Jákọ́bù wípé kó lọ mú ọmọ ewúrẹ́ méjì wá láti inú agbo èyí tí òun yóò sì pa tí yóò sì pèsè fún Ísáàkì tí yóò sì gbé fún Ísáàkì ní àti yóò sì ṣe ní oúnjẹ tó pé á jẹ́ tí ó dùn mọ́ Ísáàkì láti lè fẹ́ràn àti láti lè jẹ bákan náà ni Jákọ́bù rí i pé ó tún múra nínú aṣọ ìṣọ̀ ó fi ẹ̀rùn ó fi ẹ̀rùn ewúrẹ́ ó fi bo ọwọ́ ó fi bo ọrùn ó fi bo ọrùn rẹ̀ láti lè fi débọ́n bíi pé òun ní irun lára bíi ti ìṣọ̀ ẹ rí wípé nígbà náà ni Jákọ́bù ni ó gbé oúnjẹ àdídùn tọ bàbá rẹ̀ lọ ìṣọ̀ ó bùkún Jákọ́bù ní ìgbàgbọ́ wípé Ísọ̀ ni ṣùgbọ́n nígbẹ̀yìn-gbẹ́yín ẹ rí i pé Ísọ̀ eh, Jákọ́bù ó gba ìbùkún èyí tó yẹ fún Ísọ̀ ẹ̀gbọ́n rẹ̀ eléyìí ó sì jẹ́ kó ní ogún kó sì ní májẹ̀mú àwọn ìlérí Ọlọ́run Ábúráhámù eléyìí sì ló wá dá wàhálà ńlá gbáà ló dá sílẹ̀ láàárín Ísọ̀ àti jákọ́bù ẹni tó jí ìbùkún ẹ̀gbọ́n rẹ̀ tó jí gbé ẹ rí i pé ìtànjẹ jákọ́bù pẹ̀lú ewúrẹ́ ó ń rán wa létí àwọn wàhálà èyí tó pọ̀ ré kọjá èyí tó jẹ́ pé ó wà nínú ayé ènìyàn àti gbogbo ìṣe wa èyí tó jẹ́ pé ó ní ìjìyà tó pọ̀ ré kọjá ṣùgbọ́n ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run wípé àkọsílẹ̀ Jákọ́bù àti Ísọ̀ nígbẹ̀yìngbẹ́yín ó já sí ìràpadà àbí ìbá wọ́n parí ìjà náà nínú ìwé Genesis orí ìkẹta lé ní ọgbọ̀n ìwọ tí ò ń gbọ́ mi mo fẹ́ kí o mọ̀ pẹ̀lú mi wípé kí o sì gbàdúrà pẹ̀lú mi wípé bàbá mi àti ọlọ́run mi olúwa bí Ísáàkì àti Jákọ́bù ẹbí yìí bí ó ṣe ń jẹ́ ìrántí fún wa lónìí nípa ìṣe búburú àbí oró tí ẹ̀tànjẹ tí ó ní lórí gbogbo àwọn ìbáṣepọ̀ ọlọ́run jọ̀ọ́ rán mi létí bẹ́ẹ̀ ni kí ẹ sì ràn mí lọ́wọ́ láti lè ṣe àtúnṣe gbogbo àwọn ìbáṣepọ̀ èyí tó yẹ pé ó wà nínú ayé mi torí wípé ọ̀pọ̀lọpọ̀ wa á ń láti gbàdúrà yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ wa ló yẹ pé ìtànjẹ ìwà ìtànjẹ bóyá tí ìyàwó ní sí ọkọ bóyá tí ọkọ ní sí ìyàwó òun ló ti dá wàhálà lẹ̀ tó sì jẹ́ kí wàhálà àti ìṣòro tí ò ṣe pàtàkì tí ò tiẹ̀ nídìí ló jẹ́ kó wọnú ayé ẹbí bẹ́ẹ̀ tó sì da gbogbo nǹkan rú ó dọ̀nà àwọn ọmọ rú ó dọ̀nà ọkọ rú ó dọ̀nà ayé ìyàwó rú bóyá àwọ tí ò ń gbọ́ mi bóyá àwọ pàápàá o ti wọnú ẹ̀tàn èyí tó fi tan ọkọ rẹ fi tan ìyàwó rẹ èyí tó fi tan ọ̀gá rẹ èyí tó fi tan ọmọ ọ̀dọ̀ rẹ èyí tó fi tan ọ̀rẹ́ rẹ èyí tó fi tàn wọ́n nílé àná èyí tó fi tàn wọ́n ládùúgbò bóyá o ti ṣe léyìí mo fẹ́ kí o gbàdúrà wípé ọlọ́run jọ̀ọ́ ràn mí lọ́wọ́ gbogbo wa ẹ̀tàn bíi tí ewúrẹ́ ọlọ́run jọ̀ọ́ mú kúrò nínú ayé mi àti gbogbo àwọn ìbáṣepọ̀ tí ìwà ẹ̀tàn ti bàjẹ́ lónìí jésù kristi mo pè ọ́ sí wípé tún wọn ṣe fàánú gbà mí gbogbo ẹ̀mí ẹ̀tàn nínú mi olúwa fàánú mú kúrò mo dúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ jésù kristi olúwa wa àmín tí o bá ti gba àdúrà yìí tí o sì ti gbọ́ ọ̀rọ̀ yìí fún ìmúlò fún ayé rẹ mo fẹ́ kí o pè mí sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four tí o bá lè ní ìbéèrè olùpè mí bákan náà jésù kristi ni olúwa ní ọjọ́ mẹ́jọ a ó tún máa pàdé ó dàbọ̀.